àbíyàn mẹ́rin wá ó ti wá skẹ́ẹ̀tì kámẹ́rà sínú ilé ẹ̀ tó yẹ pa kódà èèyàn bíi mẹ́rin àbí mélòó gan tún lè rí ó sẹ̀ǹdẹ̀ sí gbogbo ayé tó irú ìyẹn ń kọ́. ẹjọ láàrin àwọn ọmọ àṣírí ẹjọ ẹ bá wá ẹnìkan náà tó bá gba tó níṣẹ́ ní àárín wọn. náà alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah ìbéèrè ni pé ṣé ṣáà lè gbà wọlé nínú ẹ̀sìn Islam kí ni bí VCT kan náà pè VCT camera CCTV CCTV ṣáà lè gbà wọlé kan sẹ́ẹ̀tì ẹ̀ka ilẹ̀ kan fi mọ bóyá ọkọ ń ṣe ṣìnà àbíyàwó ń ṣe ṣìnà èyí tó lékè náà ọ̀rọ̀ náà ni pé eléyìí ò lè wọlé torí pé ọmọ ènìyàn ló ṣe ọmọ ènìyàn tó ṣe náà nìyí wọ́n lè dorí rẹ̀ rú wọ́n sì lè bàtà yegi níyẹn jẹ́ bó bá ṣe wù wọ́n lè manipulate ẹ̀ àìmọye nǹkan níta ní lórí Facebook tí ò rí bẹ́ẹ̀ ẹ̀rí ẹni bọ́dì kan orí mẹ́rin wọ́n ṣe photoshop ẹ̀ sọ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní yìí ni wọ́n ní bàbá àjásù àbíkílẹ̀ kan wọ́n ní wọ́n ló kú punch kan gbé punch independent news gbé bàbá àjásù kò ṣe sọ̀rọ̀ náà ẹ̀rọ èmi ò kú èmi kọ́ so oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ a kì í lo social media ká fi dictate èyí tó bá ń ti pẹ̀lú capital punishment nínú sharia islam àìlò torí pé ọmọ ènìyàn máa ń manipulate àwọn nǹkan yẹn ọmọ ènìyàn máa ń yí padà fúnra wọn nǹkan yìí dẹ́nì yìí nǹkan tó lè gbẹ ẹ̀mí èèyàn lọ ni islam sì dáàbò bo ẹ̀mí èèyàn kọjá bẹ́ẹ̀ so ló fi dá sí pé ìdí islam sọ òun náà ní ta dúró tì í pé ẹlẹ́rìí mẹ́rin gbọ́dọ̀ wà táàbà ẹlẹ́rìí mẹ́rin tóbìnrin ò báyìí tí lọ́kọ kò sí lọ́kọ ó wá lóyún wọ́n ló ṣe ṣìnà àwọn kan rí wọ́n ní ọ̀rẹ́ ẹlẹ́rìí mẹ́rin mú wá so some months after oyún wá jáde oyún náà nìyí evidence ni kò sáà ní fò kò lóhun lórí kò lóhun lóyún bíi mary irọ́ èsì yìí o <laughs> irọ́ sòtóyún bá ti wà lẹ́yìn tí ò lọ́kọ ni o evidence kò ṣe jìnnà nìyẹn evidence nìyẹn ẹlẹ́kẹta oní tó bá confess tó sọ àlẹ́tìrọ́ fún gọ́ọ̀mẹ̀ntì pé mo ṣe jìnnà so àwọn bá fi mọ́ mọ́ capital eh, criminal cases nínú Islam òun náà nìyẹn ṣùgbọ́n tó ti lọ́kọ ńlẹ́ tí wọ́n rí kó ṣe ṣìnà tóun náà wá dìnnà yẹn táwọn ẹni òsì rẹ́rẹ́rì mú wá oyún wá padà wá jáde tọkọ bá kílèmù oyún yẹn ọkọ ló ní tọkọ bá kílèmù ẹ̀ tó dìnnà yẹn oyún yẹn tíyàwó dẹ̀ ń sọ wípé ọkọ ló ìtumọ̀ ṣe òun náà ni alimola ana wọ́n gbéra wọn ṣépè wọ́n ṣépè lera wọn àwọn méjèèjì lẹ́yìn náà wọ́n á tún káwọ̀ ní fẹ́ra wọn mọ́ so ọmọ yẹn nìyí oyún yẹn arábìnrin yẹn lónìí ọmọ yẹn ò dẹ̀ ní bàbá láyé bó ṣe wà nínú òfin Islam nìyẹn náà orí tán. yam tọ́kọ̀tà yam ṣé ẹ̀yọ́ kílẹ̀ rí sí àwọn obìnrin tí wọ́n ń lo pin tí wọ́n fi sí inú wọn ní tàbí tó bá ní oyún. ẹ ṣeun bẹ́ẹ̀ tó dànù kí ni ìtarí táwọn obìnrin tó ń lo pain tó máa ń so máṣọ tó máa lóyún ìdán ni tẹ́tíyé wọ́n yóò ló kó bọ́pọ̀lọpọ̀ ọmọ gan nílẹ̀ Yorùbá wọ́n fi mugbó wọ́n fi yáyàkuyà torí pé kí ni ìbáṣepọ̀ oyún àti pain àwọn èèyàn nílẹ̀ Yorùbá ti ń lóyún kóyìnbó tó ṣe pain wọ́n ti ń lóyún kí wọ́n tó kó pain wọn ní ilẹ̀ Yorùbá wọ́n sì ń bímọ kí ló wá dé nígbà tí ìwà dé tàbá ń sun máṣọ eléyìí ni ìlà ìsì méjì àìpé orí ó tọ́ka pé ni ò ní làákàyè tó bá ní làákàyè ni kí lè bá ti po oyún àti pín then ó tún wá léwu gan kó lóyún kó tún wá fi nǹkan ọgbẹ́ nǹkan tó lè dá ọgbẹ́ sí lára kó tún fi síkù ẹ̀rí pé àìpé orí ni bákan náà ọ̀rọ̀ wọn dẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Yorùbá ni àwọn tó ń ṣe oògùn tí wọ́n ń bọ mọ́tò ẹ dákun àwọn òyìnbó tí wọ́n ṣe mọ́tò wọn ò bọ mọ́tò mọ́tò nílẹ̀ Yorùbá wọ́n ń bọ wọ́n lòun ní irinṣẹ́ oògùn tí <laughs> báwọn tó ṣe ní ẹ̀kọ́ mọ́ bọ́ àbí wọ́n ní oògùn wọ́n ní irinṣẹ́ oògùn ní mọ́tò ọlọ́run sì mú wa Nàìjíríà àti ìṣe mọ́tò kan kódà Yorùbá gan àti ìṣe lẹ́yìn tí yíbo kan tó jọ ṣùgbọ́n nílẹ̀ Yorùbá àti ìṣe kiri àwọn ń bọ wọ́n làwọn ń bọ wọ́n ń bọ mọ́tò wọ́n ń bọ oògùn ògún tí ò gbé mọ́tò kalẹ̀ láti jọ yìí tó gbé yẹn nìyí àìbá àìpé orí ni láìsí ìmejì ní ṣókí kò náà ni pé tá a bá lóyún nú orin ọlọ́run ṣe fún wa tòṣìṣẹ́ ká má ní bẹ̀rù bẹ́ẹ̀ ni ká má ní bẹ̀rù ká mú tó ẹ̀sìn ọlọ́run ìlú wákàtí márààrún àdúrà ká máa bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ó ti tán tòṣìṣẹ́ ẹnì ò ní ọlọ́dún mọ́kùn ẹ̀ irọ́ kò sí kò sí kankan pé ẹnìkan ránjú mọ́ kíní kan àlùjọ̀nú kan tó bá ti dúró tòfin ọlọ́run àlùjọ̀nú èyí bẹ́ni tó bá ń ṣòfin ọlọ́run tó bá mú tòfin ọlọ́run wọ́n èyí bá ṣọ̀rẹ́ ọmọ bá ṣọ̀tá ni tó bá ń bọ̀ wọ́n gbàgbò mí ṣùgbọ́n bàtà náà bá ti dúró tòfin ọlọ́run kò sí mọ́dẹ̀ ta aṣọ ní e, mọ́tẹ̀ etí aṣọ ní kókó tó bá lóyún bẹ́ẹ̀ ló bá tiẹ̀ ń bẹ̀ máa ṣàdúrà tó ti yé máa ka sọ́ọ̀tù fàtíà ka kùrìsì máa ka máa ka dáadáa omi zẹ́mzẹ́mi wá kó máa mú gbogbo ìrìn tá a fi ń ṣe ìṣọ́ nìyẹn dẹ́n dèbídùn dèbídùn èso mọ́kà tó dáa tó ní kòkòrò máa jẹ tí o bá ti wá bẹ́ẹ̀ lára mú kílẹ̀ ìyàwó Maryam tó bí anábì wa Isa alayhi salatu wa salam igi dèbídù àbí èso dèbídù ó wà nínú nǹkan tó jẹ tó ti bí wẹ́rẹ́ tó wá wọn kan wọ̀nyẹn ní Islam pè wá sí òun náà nìyẹn ṣùgbọ́n pain àbí nǹkan mi tán lò níbò mi àgbọ̀dọ̀ ṣe wọn ní olórí òkè ní ìlàlẹ̀ kílódé tó níbi ìlàlẹ̀ ó lè nílàlẹ̀ ó lè ní lọ́sàn òórùn mú hanhan olórí lè jáde tó bá ní nǹkan ṣe tó bá ní nǹkan ṣe ó lè jáde láàárọ̀ ó lè jáde kò sígbà tó lóyún ò lè jáde so gẹ́gẹ́ bí òfin islam islam wá tú wálẹ̀ kúrò níbi àwọn ìbẹ̀rù tí ò nẹ́sẹ̀sì tí ìta ń pè lábàláyé àṣà wa tí ò dá tó fi ń dẹ́rù bà wá rí kò bá rí ọmọ nàìjíríà kan wà mo bẹ́ẹ̀ mọ́ lórí ẹ̀kọ́ obìnrin báyìí ni athlete bí a fún Lagos State tàbí ó máa ń sáré gan ó máa ń bí kàrà tí àdé nǹkan já ni ìrántí omi bí a kà sílẹ̀ àbíkí lórúkọ ẹ̀ pẹ̀lú oyún owó fi ń jẹ kàràdé pẹ̀lú oyún ló fi ń jẹ kàràdé sọ̀rọ̀ míì ní kàràdé ṣùgbọ́n oyún jáwà lẹ́gùn ẹ̀ ìwọ́n tó wá mẹ́lẹ́ tó fẹ́ ní àdìsátù tó ní pé wọ́n ní kò má jáde lọ sí stadium wọ́n ra olóyún tí wọ́n jump tí wọ́n ṣe kataisi so oyún kò ní ṣe pẹ̀lú jíjáde rẹ̀ in fact olóyún nídìí láti máa jáde lọ́pọ̀lọpọ̀ fún exercise olóyún nídìí ẹ̀ so pain ìyẹn ò tiẹ̀ ní ṣe rárá kankan ẹbọ ni ó gbọ́dọ̀ dánwò ó gbọ́dọ̀ dánwò bákan náà wọ́n á lé lóyún kó má jẹun ní kó má fi omi ọbẹ̀ jẹun ilá nìkan ni kó má jẹ eléyìí ló da kò sí ẹ̀ nínú Islam ẹja tútù ẹ̀fun jẹ ẹran gbogbo àwọn nǹkan tí ó jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó pọ̀ kí ni ó dùn àyè kó lóyún sí rònú iṣẹ́ ńlá ló ṣe so nǹkan ara tí Islam mú wa òun nìyẹn وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آه، أجاب قال ما